ẹ kú déédéé wòyí ní gbogbo ibikíbi tí ẹ ti ń wo móhùnmáwòrán Orísun ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín ṣògo rẹni kejì Abíọ́nà ni atọ́kùn ìròyìn ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa ní ẹsẹẹsẹ. ọmọ ilẹ̀ England àti Blackburn ìyẹn Stephen Warnock ti ti ọ̀dìàn ìgalò lẹ́yìn láti ṣe àṣeyọrí ní Old Trafford ní sáà ìgbábọ́ọ̀lù tí a yìí Ighalo darapọ̀ mọ́ ikọ̀ Manchester United bí ikọ̀ rẹ̀ Shanghai Shewa ti fi yá fún Man United. Bí àwọn kan ti béèrè ìdí tí ikọ̀ Man United fi gba Odion tó jẹ́ agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ikọ̀ Watford Warnock sọ wípé ó kù sọ́wọ́ Odion láti lo àǹfààní tó rí gbà fi ṣe àṣeyọrí nínú ikọ̀ rẹ̀ tuntun náà ó ní ìgalò lè di ààyò àwọn olólùfẹ́ ikọ̀ Manchester United láàrin oṣù mẹ́fà bí ó bá múra síṣẹ́ àti wípé dídé Bruno tó jẹ́ ọmọ ilẹ̀ Portugal náà yóò tún jẹ́ ìbùkún fún ìgalò ẹ̀wẹ̀ ní ọjọ́ àìkú tó kọjá ní ìgalò darapọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ní Manchester United láti bẹ̀rẹ̀ múra sílẹ̀ pẹ̀lú wọn nínú sáà tí a Joshua Alfred tó ń jẹ́ Just to Funny ṣe ayẹyẹ ìdẹ́rìn pòṣónú rẹ̀ àkọ́kọ́ ní èyí tí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun bá wọn wà níbẹ̀ ẹ jẹ́ ká gbọ́ àbọ̀ rẹ̀. lásìkò ọdún kérésì àti ọdún tuntun ni a máa ń sábà rí àwọn adẹ́rìn pòṣónú àwọn olórin àwọn DJ àti àwọn ìlú mọ̀ọ́ká mìíràn gbé ayẹyẹ kan tàbí òmíràn kalẹ̀ fún ìdárayá àti ìgbádùn àwọn ènìyàn kódà owó gọbọi lẹlòmíràn nínú wọn máa ń gbà lọ́wọ́ àwọn ènìyàn kí wọ́n tó wọlé sí ibi gbọ̀ngàn ayẹyẹ ọ̀hún ọ̀pọ̀ adẹ́rìn pòṣónú bíi ay comedian basket mouth kenny black alibaba àti àwọn mìíràn ló ti ṣe ayẹyẹ ìdẹ́rìn pòṣónú tiwọn lásìkò kérésì àmọ́ látàrí ọ̀pọ̀ irú ayẹyẹ bẹ́ẹ̀ tó máa ń wáyé láàrin ọdún ló mú adẹ́rìn pòṣónú Joshua Alfred tí àwọn ènìyàn mọ̀ sí Josh Tufunny tàbí Mama Felicia fi àṣálẹ̀ ẹ̀rín tirẹ̀ sí ọjọ́ kejì oṣù kejì ọdún yìí. If you see me, I'm gonna use my head and go. At the end of the service, at the end of the service, only una go come dey for church, everybody don go. Pastor go say, now you pastor, I'm going to, we have a package for you. So one other commot, we come only wait for package. After one hour of waiting, pastor man come pass, ah, no ah, stay here. Don't go. We have a package for you. Pastor man go go two hours. Youth leader go pass, ah, ah, you pass stay here. Wait, don't, don't go. We have a package for you. We come there. Next day. the senior pastor come later come. Come say. They will call advise advice because they see this is how this was started. This is how Terry started. This is how my Jackson started. You are the one that wants to do this stunt. Me self, the one. Because say, don't worry. You do that, we see you. After two hours, you there go come. Carry like four nylon. Black, black nylon with the shine. If you see off off, to fry another 42 puff puff. Now if you wait, have a package for you. Inú gbọ̀ngàn náà fẹ́ má gbèrò nítorí kẹ̀tíkẹ̀tí làwọn ènìyàn rọ́ lọ síbẹ̀ aṣálẹ̀ orin ọ̀hún tó jẹ́ alákọ̀ọ́kọ́ tí Josh Tufunny ṣe ní ọ̀pọ̀ àwọn adẹ́rìn-pòṣónú àwọn olórin àti àwọn gbajúgbajà òṣèré péjú pésẹ̀ sí àwọn bíi Charles Okocha Lasisi Ẹlẹ́nu Falz Ebo Bomb LCK àti àwọn mìíràn péjú pésẹ̀ sí. my lover. She just a girl I am the one àwọn ènìyàn gbádùn ara wọn púpọ̀ níbi àṣálẹ̀ ẹ̀rín náà tí George Tufoni pè ní All of Me. ó wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá fi ìfẹ́ hàn sí nípa wíwá sí ibi àṣálẹ̀ ìdẹ́rìn-pòṣónú rẹ̀. oye ẹ̀rọ lọ́wọ́. Indeed, I am the one. Sekinat Ọláìdíraji. Kò jẹ́ bí aṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun ti jẹ́ ilé yìí lábọ̀. Lẹ́yìn àádọ́ta ọdún tí làkàkà tó ń ti ìrànlọ́wọ́ á ti ìbuwọ́lù àti kọ́ sí orílẹ̀-èdè Slovenia. Ní báyìí, àlárere náà ti wá sí ìmúṣẹ. Àwọn alátakò ìgbésẹ̀ ọ̀hún tó ń ti àwọn tó ti bu ẹnu àtẹ́lu fífi owó ṣàtìlẹ́yìn fún Qatari ló ti ń gbégi dínà eléyìí láti má ṣe wáyé àmọ́ ní báyìí àlá náà padà di mímúṣẹ olórí agbègbè ibi àwọn mùsùlùmí Slovenia kórajọ sí ìyẹn Nedzad Grabo sọ wípé ṣíṣí mọ́ṣáláṣí náà jẹ́ àyípadà ọ̀tun nínú ayé wọn Slovenia ni ìlú tó kẹ́yìn lórílẹ̀ Yugoslavia láti ní mọ́ṣáláṣí èyí tí wọ́n sì ṣí ní olú ìlú náà ní Jublajana àwọn mùsùlùmí nínú orílẹ̀-èdè ọ̀hún ló ti kọ́kọ́ kọ̀wé ìgbésẹ̀ láti kọ́ mọ́ṣáláṣí ní àárín ọdún 1960 nígbà tí Slovenia sì wà lábẹ́ orílẹ̀-èdè Yugoslavia kí wọ́n tó gba òmìnira àwọn abúlé mùsùlùmí náà wá rí àṣẹ láti tẹ̀síwájú lórí kíkọ́ mọ́ṣáláṣí náà ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn àmọ́ àwọn alátakò olóṣèlú àti àwọn ẹgbẹ́ lóríṣìíríṣìí kò gbà fún wọn. kíkọ́ mọ́ṣáláṣí ọ̀hún tó bẹ̀rẹ̀ lọ́dún 2013 ti gbọ́n wọn lówó tó wọ mílíọ̀nù mẹ́rìnlélọ́gbọ̀n euro nínú èyí tí mílíọ̀nù méjìdínlọ́gbọ̀n euro jẹ́ ìrànlọ́wọ́ owó Qatari gẹ́gẹ́ bí ohun tí Gabriels sọ mọ́ṣáláṣí tóbi ó sì lè gba ọ̀pọ̀ àwọn ènìyàn tó wọ ẹgbẹ́ lénírínwó àwọn ènìyàn kí ó tó di wípé wọ́n kọ́ mọ́ṣáláṣí náà àwọn mùsùlùmí ilẹ̀ náà máa ń yà àwọn ibi ìjọsìn bíi ṣọ́ọ̀bù gbọ̀ngàn ayẹyẹ lò ní àwọn ìdá méjì àbọ̀ two point five ní àwọn mùsùlùmí ilẹ̀ náà lẹ́yìn náà ni ọ̀pọ̀ àwọn mùsùlùmí ní Slovenia sọ wípé kíkọ́ àti ṣíṣí mọ́ṣáláṣí náà yóò mú kí àwọn tí wọ́n tún fẹ́ràn ẹ̀sìn Islam tún lè padà sínú rẹ̀ láti ẹ̀yìn wá ìjọba ìpínlẹ̀ Èdó sọ wípé òun ti pàṣẹ fún àwọn ọlọ́pàá àti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ìyẹn State Security Service SSS láti fi ọwọ́ òfin mú alága yanyan ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Adams Oshiomhole fún títasẹ̀ àgẹ̀rẹ̀ sófin òtí tí wọ́n gbélé ṣíṣe ìwọ́de ní ìpínlẹ̀ náà igbákejì gómìnà ìpínlẹ̀ náà Philip Shuaibu ló sọ eléyìí ní ìlú Àbújá ní kété tí wọ́n parí ìpàdé àwọn gómìnà lórí ọ̀nà àti mú ìgbé ayé ìrọ̀rùn bá àwọn ènìyàn. Shuaibu sọ wípé ìjọba náà ti ṣetán láti kọ̀wé sí balógun ikọ̀ ọlọ́pàá orílẹ̀-èdè yìí Mohammed Adamu àti sí ọ̀gá àgbà yanyan ikọ̀ SSS Yusuf Bichi lórí ọ̀rọ̀ ìwọ́de tí òṣì ọ̀mọ̀lé ṣe ní ìpínlẹ̀ náà ó ní gẹ́gẹ́ bí òṣì ọ̀mọ̀lé ti rò pé òun ga òfin ìpínlẹ̀ òun lọ dandan ni kó fi mú dánrin nítorí kò sí ẹni tó tẹ ojú òfin òṣù ọ̀mọ̀lẹ̀ lójú mọ́lẹ̀ nígbà tó wà ní ipò rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà àti wípé torí rẹ̀ ni ó fi lọ sí ìlú Àbújá láti lọ rí ọ̀gá àgbà ikọ̀ ọlọ́pàá lórí rẹ̀ kí wọ́n lè lọ fi ọwọ́ òfin mú un. kódà lẹ́nu lọ́lọ́ yìí ni Shuaibu sọ wípé òṣì ọmọlẹ̀ kò lẹ́tọ̀ọ́ láti máa gba àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Èdó lálejò nítorí kò sí ní orí ipò mọ́ gẹ́gẹ́ bí gómìnà. ẹgbẹ́ àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ondo lábẹ́ àsíá APC Unity Forum ti sọ ní ọjọ́ ajé pé kò sí òtítọ́ nínú ìròyìn kan tó gbòde wípé àwọn ti fọwọ́ sí gómìnà Rotimi Akeredolu láti lọ fún sáà kejì wọ́n ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀ rárá gómìnà Akeredolu lọ ṣe ìpàdé pẹ̀lú àwọn ẹgbẹ́ kan àti àwọn adíje dupò gómìnà kan ní ibi tí wọ́n ti gbèrò láti wá ìyanjú sí làásìgbò tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo àmọ́ àwọn àgbààgbà náà sọ wípé àwọn olólùfẹ́ Akérèdọ́lù ló sọ ìpàdé náà di ti ìkéde sáà kejì gómìnà alága ẹgbẹ́ APC Unity Forum náà tó tún jẹ́ igbákejì gómìnà tẹ́lẹ̀ Alhaji aliu ọ̀lànùsì sọ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan pé ọ̀rọ̀ ṣíṣàtìlẹ́yìn fún akérèdọ́lù lórí àtìlọ fún sáà kejì kò wáyé rárá nínú ìpàdé náà ó ní àwọn kò sọ̀rọ̀ lórí lílọ fún sáà kejì rẹ̀ pé àwọn kò sì tọrọ tàbí béèrè ohunkóhun lọ́wọ́ rẹ̀ rárá ó ní ìyàlẹ́nu ló wá jẹ́ fún wọn bí ọ̀pọ̀ àwọn ènìyàn ti ń béèrè àbábọ̀ ìpàdé ọ̀hún lórí ìpinnu gómìnà ó sì ní òun kò ní ohunkóhun ṣe pẹ̀lú sáà kejì bẹ́ẹ̀ ni òun kò ní sì gba ohunkóhun lọ́wọ́ rẹ̀ bákan náà ní akọ̀wé ìgbìmọ̀ olùdámọ̀ràn ẹgbẹ́ APC ìyẹn APC Advisory Council ọ̀gbẹ́ni Isaac Kekemeke sọ wípé ìpàdé náà dá lórí ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ olùgbà ẹgbẹ́ lámọ̀ràn yíyan ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé àti wíwá ojútùú sí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà ó tún ní àwọn fi gómìnà akérèdọ́lù jẹ aṣíwájú ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Ondo bẹ́ẹ̀ wọ́n fi olóyè Pius Olú Akínyẹ̀lú rẹ̀ àti Isaac Kékémekè jẹ alága àti akọ̀wé ẹgbẹ́ yìí ó ní gómìnà akérèdọ́lù wàá rọ gbogbo ọmọ ẹgbẹ́ láti gbàgbé ohun àtijọ́ kí wọ́n sì bẹ̀rẹ̀ ìfẹ́ ọ̀tun láti ṣiṣẹ́ pọ̀ gbé ìpínlẹ̀ Ondo lárugẹ lákòótán àwọn ọmọ ìgbìmọ̀ ní olóyè olúṣọlá òkè alága olóyè bọ̀dé sùmọ́nù agbẹnusọ ilé ìgbìmọ̀ asòfin ondo bámidélé olóyè lógún ọ̀gbẹ́ni wálé akíntẹ̀rìnwá àti jacob ọ̀rẹ́dọ́lá ni wọ́n wà níbẹ̀. ní báyìí ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀ ká lọ sókè lọ́hùn ká wo ohun tí a ní fún wa tá a bá padà dé ìròyìn sì ń tẹ̀síwájú.